ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد إخوة الإيمان اتقوا الله تبارك وتعالى فإن الله سبحانه وتعالى قد أوصى الأولين والآخرين بتقواه يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله فيا عباد الله احمدوا الله تعالى على إتمام هذا الصيام وراقبوه سرا وعلنا يقول الله سبحانه وتعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم وعلى عندكم تشكرون فيا إخوة الإيمان فمن أصول العقيدة الإسلامية أنه يجب على كل مسلم يدين بهذه العقيدة أن يوالي أهلها ويعادي أعداؤها ويجب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 وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده فيا عباد الله وهو دين محمد عليه الصلاة والسلام قال الله تعالى لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وهذه في تحريم موالاة أهل الكتاب خصوصا قال في تحريم موالاة الكفار عموما يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء بل لقد حرم الله سبحانه وتعالى على المؤمن موالاة الكفار ولو كانوا أقرب الناس إليه نسبا قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتوله منكم فأولئك هم الظالمون وقال سبحانه لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو إخوانهم أو عشيرتهم فيا عباد الله وقد جهل كثير من الناس هذا الأصل العظيم حتى لقد سمعت من بعد المنتسبين إلى العلم والدعوة في الإذاعات يقولون عن النصارى إنهم إخواننا ويا لها من كلمة خطيرة وكما أن الله سبحانه وتعالى حرم موالاة الكفار أعداء الإسلام أعداء العقيدة الإسلامية فقد أوجب سبحانه وتعالى موالاة المؤمنين ومحبتهم قال الله تعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم المفلحون فيا أيها الشباب المسلم اجتنبوا الأفكار الهدامة والعلماء الدجاجلة الذين يدسون دسائسهم في دينكم من الذين يقولون بجواز اقتناء الكلب بغير ثلاثة الواردة وبجواز أكله بغير برهان وحجة وبجواز شرب بول الآدمي قالوا ذلك بل قالوا إن أرمل رسول من رسل الله سبحانه وتعالى إلى قبيلة يربى بالله عليكم يا أيها المسلمون سلوهم من هو رسول الله سبحانه وتعالى إلى قبائل أخرى في نيجيريا وغيرها من قبيلة هوتا وهيبو إن كانوا صادقين وآخرون وآخر يقول ليس في مكة شيء يحترم سوى الكعبة ليس فيها علم ولا علماء بمعنى الكلمة ومن أراد العلم فليتجه نحو مصر وبغداد بل قال من قصد العلم دون مصر فهو للقمة العيش فلا حول ولا قوة إلا بالله فيا أيها الساسة أوفوا بعهودكم وقوموا بواجباتكم تجاه الرعية وفروا الأمن والتعليم الناجح وجهزوا المستشفيات بجميع مستلزماتها اتقوا الله واعلموا أن هذه الكراسي لن تدوم بكم ولو دامت لغيركم ما وصلت إليكم أيها الشباب وأيها الشباب والشابات إن الحب بالإسلام جائز ولكن بشروط لقول النبي صلى الله عليه وعلى آله وسلم لم يرى للمتحابين مثل النكاح ومن تلكم الشروط أن يكون ذلك الحب خاليا من المخالفات الشرعية ثانيا ألا يلهي عن عبادة الله سبحانه وتعالى وذكره ثالثا ألا يستخدم أيا من الطرق الشركية إلى الوصول إلى المحبوبة ويا أيها الأغنياء أنفقوا أموالكم في وجوه الخير ويا أيها الزوجين قوموا بواجباتكم تجاه الآخر يقول النبي صلى الله عليه وعلى آله وسلم في حديث أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه وأرضاه من صام رمضان ثم أتباه ستة من شوال كان كصيام الدهر ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá Ọlọ́run anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará rẹ̀ àti àwọn sọhábà rẹ̀ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo àti ajẹrùsẹ Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá nípa apá àti ìbẹ̀rù àsọsílẹ̀ ọlọ́wọ́n ọba tó sọ fáwọn ẹni síwájú àtàwọn ẹni gbẹ̀yìn òun náà ní kápáyọ ọlọ́wọ́n ọba ká sì bẹ̀rù ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí pé ìpáyọ ọlọ́wọ́n ọba òun náà ní ìpìlẹ̀ tí ọgbọ́n gbogbo àtàjẹrùsìn ọlọ́run ẹ jẹ́ máa dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí oore tó ṣe fún wa lórí ìpè ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ oníkíkígbé ààwẹ̀ rọmọdọ́ọ̀nù fọtí fọtí hijira òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́ni kó pé báyìí mi àtẹnìkan ọ̀kan wa lórílẹ̀ ayé mélòó mélòó ni àwọn èèyàn tó ṣe pé wọ́n ṣe ìgbìyànjú kírú ọjọ́ òní kọ́ bá wọn láyé ṣùgbọ́n àwọn afunahum lè mọ́ọ̀tù wọ́sẹ̀bù kọ́ọ̀kì àbàjáhùnmù ikú ti mú wọn lọ ṣùgbọ́n lọ́wọ́n ọba ìlékè ọlá ó fi àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àti dáadáa rẹ̀ àti oore rẹ̀ àti àjùlọ rẹ̀ ọlọ́wọ́n ọba ìlékè fi sẹ́yìn mi àtẹnìkan ọ̀kan wa lẹ́yìn tiwọn ni ẹ ká wá máa sọ ọlọ́run ọba níbi gbogbo ìṣesí wa pátá ní kọ̀rọ̀ wa ẹ jẹ́ máa sọ ọlọ́run ní gbangba ẹ jẹ́ ká máa sọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ fún ànẹ́bí sallallahu alaihi wasallam wípé nítorí kẹ́lẹ́ bá pé ó ń ka oṣù mọ́kàndínlọ́gbọ̀n gẹ́gẹ́ bó ṣe rí ní ọdún yìí tàbí kó sì jẹ́ ọgbọ̀n kí ẹ sì lè bá wọn gbé ọlọ́run ọba ìlẹ́gbẹ́ látóbi lórí ìmọ̀nà tọ́lọ́run ọba ìlẹ́gbẹ́ láfi ìmọ̀nà láti gba àwẹ̀ náà pẹ̀lú rọrùn àti òfin rẹ̀ kí ẹ sì lè bá jẹun tó sì fẹ́ mọ̀ dúpẹ́ fọlọ́run gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run nínú àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn rere tó jẹ́ àdìsọ́kàn Islam èyí tó pa dandan lórí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí láti ṣe ẹ̀sìn pẹ̀lú rẹ̀ pàápàá jùlọ fún gbogbo ẹni tó bá dúró ti àkéjà àdìsọ́kàn tó lálàáfíà yìí òun náà ni pé kó máa nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ní àdìsọ́kàn dáadáa tó jẹ́ mùsùlùmí gidi ó sì mú wọn ní ọ̀rẹ́ ayò tímọ́tímọ́ bákan náà kó máa kórìíra gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá àkéjà ẹ̀sìn bákan náà yóò tún wá mọ nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́n bá tí wọ́n mọ ọlọ́wọ́n bá lọ́kàn ṣoṣo tí wọ́n sì ń ṣe àkọ́mọ́ aṣẹ́ wọn fún ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ. yóò máa bínú gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹbọ yóò sì máa mú wọn ní ọ̀tá gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ilé pé kò sì dá lórí rẹ̀ eléyìí sì ni ẹ̀sìn tó dá ẹ̀sìn rere tí ànẹ́bí wa Ibrahim alayhi salatu wa salam tó wà lórí rẹ̀ àtàwọn tó ṣe é pé wọ́n bẹ pẹ̀lú ànẹ́bí Ibrahim níjọ́ náà lọ́hùn alayhi salatu wa salam èyí tó ṣe gbọ́dọ̀ ọba ìlékẹ́lá pawá láṣẹ wípé ká tẹ̀lé ìlànà wọn nígbà tí ọlọ́run ọba ìlékẹ́lá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam nínú suratul mumtahina ayé ẹlẹ́kẹrin ọlọ́run níbẹ̀ fún ìlara òjíṣẹ́ ọlọ́run lára ànábì ibrahim àwòkọ́ṣe rere ìbẹ̀ fún ìlara ànábì ibrahim àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ níjọ́ tí wọ́n ń sọ fáwọn ìjọ wọn wípé dájúdájú bá a ṣe rí dẹ̀ ń ṣẹbọ yìí àwa kúrò lára yín àtàkété sí yín àbáyín tán pẹ̀lú ẹbọ tẹ̀sí yìí o gbogbo ń tẹ̀sí lẹ́yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ajáwọ́jásẹ̀ kò níbẹ̀. a sà ìgbàgbọ́ pẹ̀lú yín àgbà ń tẹ̀sí àgbàgbọ́ bẹ́ẹ̀ sì ni láti òní lọ tẹ̀ẹ̀dí ń sẹ́bọ tẹ́ ìgbàgbọ́ lọ́wọ́ ọba ìlékí ọlá báyìí ọ̀tá ti bẹ́lẹ̀ láàrin wa ọ̀tá ó ti bẹ́lẹ̀ láàrin wa àti ìkórira títí tẹ́ẹ̀fì nígbàgbọ́ sí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo eléyìí ni àdìsọ́kà níbi wa Ibrahim alayhi salatu wasalam tọ́lọ̀ fi ràn tọ́lọ̀ sì pa àwa náà láti wípé pe rere ń bẹ fún wa lára wọn. ọlọ́run ọba ti ẹ̀sọ́ fún ànábì sallallahu alaihi wípé ẹ gbọ́dọ̀ mú àwọn tí awọn àwọn àwọn jù àti àwọn tí wọ́n jẹ́ àwọn ni ẹ gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ ìmùlẹ̀ pátápátá ọ̀rẹ́ ẹ gbọ́dọ̀ mú wọn o apá kan wọn lọ̀rẹ́ ayọ̀ torí pé gbogbo ọ̀rẹ́ yìí tí wọ́n bá ń ìfẹ́ yín ò lè dọ́kàn àwọn àbígbàtẹ́ bá tó ṣe ń táwọn ń ṣe èyí tí wọ́n ti ń ṣe sẹ́sìn ọlọ́run ẹ̀sìn ni a ti ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ nígbà tá a bá fẹ́ júwe mùsùlùmí láwùjọ tiwa a wà máa pe mùsùlùmí lórúkọ tí mùsùlùmí ọ̀jẹ́ òun ni àwọn ẹlẹ́sìn ìmọ̀le àwọn ètò ẹlẹ́sìn ìmọ̀le ìsìláàmù tiwa tó bá fẹ́ pe àwọn ẹlẹ́sìn àìgbàgbọ́ wọ́n wà ní ẹlẹ́sìn ìgbàgbọ́ subhanallah látòní lọ ẹlẹ́sìn àìgbàgbọ́ òun náà ni wọ́n ṣe kíni o òun náà ni wọ́n jẹ́ torí pé wọ́n lòdì sí ní táwọn ànábì ọlọ́run àlẹ́ ìmùsọ̀lá tó mú wá látọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbà jùlọ. ọlọ́run ni ẹni yóò tọ́ bá wá mú ọlọ́rẹ̀ ayò nù yín ó ti dára wọn o ẹni bẹ́ẹ̀ ti dára wọn wọ́n béèrè ọ̀rọ̀ ẹ̀ mr bọ́ọ̀lù ni wọ́n tún ní tatú ni ó ní mr joseph wọ́n tún béèrè ẹlòmíì ó ní mr joshua ṣé wọ́n wá ní mr abdulmumin mr abdulkadir mr abdullah ó ní àwọn yẹn nínú ọ̀rẹ́ a eléyìí burúkú olùgbàgbọ́ òdo tó bá lóun wà lórí irú ìṣesí yìí pàápàá jùlọ ìgbàgbọ́ rẹ̀ ò lè pé pérépéré tó bá jẹ́ pé nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ṣe mùsùlùmí gbogbo ata jẹrùsìn Ọlọ́run Ọlọ́run ọba ilé kíọlá ó ṣe eléyìí ní àdáyẹrí ẹsà fáwọn tí wọn jẹ ahlul kitab bẹ́ẹ̀ tún ní gbogbo kèfèrí lápapọ̀ Ọlọ́run ọba ilé kíọlá làgbọ́dọ̀ mú ọlọrẹ ayò Ọlọ́run ni mo gbé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ mú ọ̀tá mi àti ọ̀tá yín ẹ gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ ìmùlẹ̀ dọkàndọkàn bí kò ṣe pé Ọlọ́run ọba ilé kíọlá ó ṣe léèwọ̀ lórí olùgbàgbọ́ òdodo láti mú aláìgbàgbọ́ ní ẹni tí ó jẹ ọ̀tá rẹ̀ kódà bó ti wù kó jẹ alásùmọ tó kódà nínú mọ̀lẹ́bí ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ní mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ mú àwọn bàbá yín àti àwọn ọmọ ìyá yín ẹ̀gbọ́n yín àbúrò yín ẹ gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ tímọ́tímọ́ olólùfẹ́ dọ́kàndọ́kàn nígbà tí wọ́n bá lọ nífẹ̀ẹ́ kèbèrí lórí ìgbàgbọ́ ẹni yòówù tó bá wá lọ nífẹ̀ẹ́ wọn nínú yín irú ẹni bẹ́ẹ̀ ó ti wà nù alábò subhanallah tó bá wá rí báyìí gbogbo wọn mùsùlùmí orí mariam nílẹ̀ ọ̀tàpẹrẹ síbẹ̀ kọ́ fẹ́ orí Fatima nílẹ̀ ọ̀tàpẹrẹ kọ́ fẹ́ orí Zainabu nílẹ̀ ọ̀tàpẹrẹ kọ́ fẹ́ ọwá lọ rí Deborah orí Jẹ́nẹ́ẹ̀tì orí Margaret yẹn sọ pé ìwọ o fẹ́ ṣe pẹ̀lú ìfẹ́ tọkùnrin máa ń gbé sọ́kàn nípa obìnrin rẹ̀ ò fi wá ní nínú ọkàn tó fi wá lọ kó sínú ewu níwájú Ọlọ́run ọlá rẹ̀ ga jùlọ a ti ń sọ fún tí wọ́n bá ti ń ṣe tàhájúdù lóru tó ń se náfìlà rẹ̀ lóru òun ó gbé aago. iná o iná o ọmọ ogun ọrụ o ọmọ ogun ayé ti ń sá fún ọmọ ogun ayé wọ́n tún wá ní ọmọ ogun ọ̀run kọ́ máa bọ̀ wá ó ní gbogbo àwọn ọ̀tá tí ń bínú nínú ilé yìí ọlọ́wọ̀ ọlọ́wọ̀ iná máa bá mi kó wọn dà sọ́run máa bá ń kó wọn dà sọ́run ọ̀tá a ni àdúrà rẹ̀ tó ṣe yẹn ìgbé wọ gangan ni mụ mú kò sì ní pẹ́ kò ní jìnnà tí yóò fi máa sínú oúnjẹ fún ọ kí tó fi padà déra lọ yóò sì kó gbogbo àwọn ọmọ rẹ yóò kó wọn lọ sí chọ́ọ̀chì ọlọ́run bá kọ́nà wá kò nínú àbúrú báyìí gbogbo àtà jẹ́ ọ̀dọ́ tọkùnrin tá mùsùlùmí ẹ lọ jìnnà sí àwọn ìròrí burúkú tí àwọn tó ṣe pé wọ́n ń da ìwọ burúkú wọ́n ń dà sínú ẹ̀sìn fún yín jẹ́ pé gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ọba ṣe lófin ìṣẹ̀ làwọn ń ṣe léèwọ̀ fún yín gbogbo tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àwọn tí ìwà ń ṣe lẹ́tọ̀ àwọn tó ṣe pé nínú àwọn prógámù tó lọ nínú rọmọdọ́nù yìí ń bẹ nínú wọn kí ń sọ wípé mùsùlùmí ó lè sin ajá yàtọ̀ sí àwọn mẹ́ta tí àníṣe ó ní ajá tó ṣe pé abẹ́ẹ̀dì máa ṣe ọdẹ yóò sì jẹ́ pé ajá yẹn àti báwo ọdẹ tá a bá ní lọ yóò lọ bọ̀ yóò bọ̀ àti kọ́lẹ́kọ̀ọ́ dáadáa ẹlẹ́ẹ̀kejì òun náà ní ajá tá a ní tá a fẹ́ fi nǹkan ọ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta lajá tá a ní tá a fẹ́ fi tọ́ nǹkan ọ̀gbìn wa mùsùlùmí o èèwọ̀ ni àìfàjá sọ́lé ànábì sallallahu ló kódà kéèyàn tún wá mú ajá kó ta kó tún lóun fẹ́ ná owó rẹ̀ ọ̀nà owó àwa ń rí inú wọn lórí tẹlifíṣàn lórí rédíò tí wọ́n ń sọ gbólóhùn wípé mùsùlùmí lè ṣe kí ni o kò lè ṣe ajá kódà àtẹ́lẹ̀ yẹn tiẹ̀ kéré wọ́n tún wá sọ wọ́n ní mùsùlùmí kan tún lè jajá wọ́n pariwo ó tún wá fún ṣádà ó ní ó lè jajá ó lè jajá tóun bá nífẹ̀ẹ́ rẹ̀ subhanallah àyà àbíkọ́yà wá gbé ìrẹsì àti ajá ó gbé fáwọn àlejò rẹ̀ lónìí o torí ẹni tó bá ní nǹkan dáa ó yẹ kó gbìdánwò rẹ nínú ìgbésí ayé tiẹ̀ náà táwọn àlejò bá ti wá ó ní okiri lòún gbé kalẹ̀ okiri nọ́mbà one ó ṣe kí ni òkú gbé kalẹ̀ fún ọkùn ọmọ jẹ́ gbogbo adájẹ́rùsìn wọn ọmọ tún lórí eléyìí wọn ọmọ lórí eléyìí tá a ti rí di yìí ẹran tí kùránì sọ pọ́ jẹ́ èèwọ̀ àyà tinú Máídà ó ti gbàgbé rẹ̀ pẹ̀lú rẹ̀ ẹran tó pọ̀ tí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ tó ṣe léèwọ̀ subhanallah àyàdì pẹ̀lú àwọn wọ̀nyí ẹni ibú ni wọ́n o gbogbo tó jẹ mọ́ kọ̀ọ̀bá ì gbogbo tó jẹ mọ́ ìdọ̀tí àti ẹ̀gbin ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti délé wọ̀ lórí gbogbo àtàjẹ́ mùsùlùmí ọ̀rọ̀ wọn tún wá tẹ̀síwájú wọ́n ní pé ó tún tọ́ gan ó tún tọ́ kò sí àwọn òré èèwọ̀ fún nínú ẹ̀sìn ọlọ́run kí ọmọnìyàn kọ́ máa mu ìtọ̀ wọ́lọ́ọ̀ mo gbọ́ dáadáa mo fi ọlọ́run bá tí ẹ̀mí mi bẹ lọ rẹ̀ búra wọ́n tún wá tún sọ pé kódà ìtọ̀ àárọ̀ kùtù ìtọ̀ àárọ̀ kùtù wọn ló wúlò ó sì dá mi lójú pé gbogbo ojú tí mò ń wò yìí ojú tí èmu ẹ̀gbìn ni ọlọ́run ní tẹ́lẹ̀ ní ilẹ̀ tí ọmọ àmùtọ́ o so a jẹ́ pé yóò tún wá ṣe kẹta yóò tún wá gbé ìtọ̀ rẹ̀ yóò bá wọn tẹ sínú kọ́ọ̀pù yóò gbé kalẹ̀ fáwọn àlejò rẹ̀ tí wọ́n jọ ní àdìsọ́kà gbogbo àwọn rúùsẹ́ sí yẹn wọ́n fi somi mu nígbà tí wọ́n bá jẹ̀rẹ̀ tí wọ́n jẹ ajá sí wọ́n sì tún mu ìtọ̀ a jẹ́ pé apẹ̀mọ́nulá àtúnṣe nù láta níbi tẹ́mọ́ ti wá òun náà lẹ́mọ́ tún padà sí. kódà wàláhì ibi tó burú jáì fún ẹrú ọlọ́run ọba yìí dé ó tún wá ní ẹ̀túnmọ̀ ni ó ní Ọ̀rúnmìlà kan ni ọlọ́run ọba ìlékè ọlárun sílẹ̀ yorùbá subhanallah ẹ dákun gbogbo ata jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká lóye ẹ jẹ́ ká ṣe wà nítòsí ọ̀pọ̀lọpọ̀ wa bá ń gbọ́ táwọn èèyàn bá ń sọ̀rọ̀ àní máa wádìí pé ká máa béèrè àwọn béèrè pé ah, bó lélẹ̀ bó lélẹ̀ àkàrà làrá kìbà ìtọ́pọ̀lọpọ̀ ń ṣe nìyẹn ó yẹ ká lè béèrè wípé ẹ dákun nígbà tẹ ní Yorùbá lọ́lọ́run náà Ọ̀rúnmìlà sí Ọ̀rúnmìlà yìí tó ti wá ṣáájú ànábì ni àbílẹ́yìn ànábì ló wà tọ́ba ló ti wá síwájú ànábì á béèrè pé gbà onílẹ̀ ní ìran Yorùbá bẹ̀rẹ̀ ó lè sọ fún wa tọ́ba nílẹ̀yìn ní sọ́sálàm olùgbẹ̀yìn gbogbo àwọn ànábì àti àwọn òjíṣẹ́ ni tẹ́ẹ̀rí pé rọ̀ rẹ ti bàjẹ́ subhanallah yàtọ̀ sí yẹn ó yẹ ká tún béèrè lọ́wọ́ ọrú rẹ wípé dákun àwọn wo lòjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ń rántí haúsá tọ́ná sí yíbò tọ́ná tápà sáwọn gbogbo àwọn ẹ̀yà yòókù àwọn òjíṣẹ́ wọn nínú ẹ̀yà bẹ nàìjíríà yàtọ̀ sẹ́yà nàìjíríà náà láwọn ẹ̀yà yòókù kó níbi olùkìlọ̀ pé olùkìlọ̀ yẹn ó ní náà ni àwa náà gbà kó ni ó wá ní yẹ o òun wá ní tilẹ̀ Yorùbá subhanallah gbogbo ọ̀rọ̀ tá yìí jami Adégún wà lọ́mọ àwọn gbogbo eléyìí jẹ̀nu ń bẹ lára rẹ̀ wọ́n bẹ láti sọ fún wa gbogbo pé comparative là ń gbé káàkiri náà kódà ó tún sọ gbangba gbangba ó ní isa wá onye ó ní ẹjánu kó mbẹ́ wíwá bo ní wíwá ò ní tún wá lọ sọra kí ní bẹ lára yín emmanuel lọ najúmọ́ ẹsẹ̀ ẹlẹ́sìn kí ló ti hanu kí manu sunna ní sọsọlọ manu lóga àròbíyà àti àwọn ìtọ́ka lóga àròbíyà tó fi máa tú ha gbogbo báyìí gbogbo ha gbogbo fáṣẹ́nì oríṣiríṣi ha tẹ̀ bá ní ọ̀ka di etí kí sọ̀kalẹ̀ láti sánmọ̀ tó gbogbo yín lè ra kéṣẹ́ ti Jamiu Ajégúnwà wàláhì ìwọ náà lọ sórí Facebook wọ́n bá gbogbo àwọn ọ̀rọ̀ yìí nínú rẹ̀ subhanallah bí sèṣì rẹ̀ bó ṣe rí nìyẹn o ń nínú wọn gba sí ọlọ́run ẹni tó ṣe pé òun sọ nínú ọ̀rọ̀ wípé kò sí nǹkan kan nílùú mọ́kà tó nǹkan àpọ́nlé tí ti kàá bá nìkan ìlú maka wúlò fún kankan lẹ́yìn kàá bá nìkan ó ní láti dojú kọ bẹ̀ subhanallah gbogbo àwọn dòkítọ́rù sharaf hafizahullah ta'ala gbogbo wọn ti jáde náà gbogbo àwọn tó ṣe wípé wọ́n jẹ́ àwọn dàgádìrà dr alaro gbogbo wọn ti jáde ṣebí ṣebí Saudiya náà ni àdòkítọ́rù fáàbì gbogbo wọn ti jáde ṣebí Saudiya náà táwọn gbogbo àwọn dòkítọ́sì yẹn àwọn dàgádìrà yẹn tó ṣe pé wọ́n lọ kẹ́kọ̀ọ́ ní orílẹ̀ Saudiya kódà ìyẹn ò tiẹ̀ wá jẹ́ màá rárá fáwa ibi táwa ti wá lọ tó tún wá lágbára ni pé bàbá gangan fúnra ara rẹ̀ tó jẹ́ bàbá ẹni tí ń sọ̀rọ̀ ìtòlẹ́ni tí ń sọ̀rọ̀ ẹni mudirul markaz tó bàbá fúnra ara wọn kọ́lọ̀ wọn bá kọ́ bá wa foríjì Sheikh Adam bàbá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nínú minhuna nashatu wa hakaza ta'allamtu odidi tíra bàbá ni ebi báyìí ni mo ti dìde bí mo ṣe kẹ́kọ̀ọ́ ní bàbá wa sọ sínú rẹ̀ wípé nígbà tí mo kẹ́kọ̀ọ́ tí mo ráǹfààní àti kọ́lọ́dọ̀ àwọn àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ Nàìjíríà tán ìrìn àjò mi ọ̀wá mọ́ bẹ́ẹ̀ mo tún wá gbéra sọ lọ sí orílẹ̀ mi sọ̀rọ̀ mo pàdé àwọn àbá àbáyé báyìí wọ́n ka àwọn àbá tí wọ́n bá pàdé ń bẹ̀ wọ́n ní mo tún wá lọ sí orílẹ̀ Sudan mo pàdé àwọn àbá àbáyé báyìí mo sì jókòó wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n tó ṣe pé tọ́pìkì kan onímọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ ni wọ́n tó ṣe pé ìwádìí mímọ̀ kan onímọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ ni wọ́n tó ṣe pé tọ́rọ̀ bá dàrú mọ́ mi lójú ìlẹ̀yìn àbá mi ọ̀rọ̀ yìí tún ti dàrú o bàbá ni mo tún wá gbéra lọ sí Al-Hijaz wọ́n tún wá ní asòròdìyà orílẹ̀ sòròdìyà mo wá jókòó ní Maka mo bá àbá àbá ìbá ìpàdé inú àbá àti bàbá sọ báwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ni sheikh muhammad al-amin ibn muhammad al-muqtari sheikh al-ifriqi al-jinki al-murdani al-maliki rahimahullahu ta'ala subhanallah bàbá ní kò tún ma lórí ẹ mo tún wá gbéra mo tún lọ sí ìlú madina mo tún jókòó mo tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àbá àbá ìbá ọmọ bàbá wa ń sọ wípé ibi tí bàbá àwọn dojú àwọn kọ òun náà ni misrọ kẹ ẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ ó ní lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀kọ́ yòówù tẹ́ ẹ bá tún fẹ́ kọ́ ó léèyàn fi ń wowó lásán ni ẹ bá lọ sáúdí ó lò fi ń wowó ni ẹ mọ gbogbo ọ̀rọ̀ yìí ìpìlẹ̀ rẹ̀ ni pé torí àbúrò àbúrò rẹ̀ tó jẹ́ ẹni tó lọ sí mamlakatul arabiya saudiya torí ẹ̀ ló fi gbé ìdájọ́ lórí gbogbo wa torí àbúrò tó fi rún gbálẹ̀ gbogbo nínú fèsì èèyàn rẹ̀ torí àbúrò rẹ̀ tó háwọn ìyàwó rẹ̀ tí wọ́n bojú gbogbo ẹni tó bá ti tó yàwó ẹ̀ bá bojú fèsì èèyàn rẹ̀ àbúrò wa sọ pé bọ̀dá mi ẹ̀ tẹ bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ sáà tẹ mọ lórí èmi ẹ má ti ẹsẹ̀ yín dórí gbogbo àwọn tó ti kún wá jẹ́ mùsùlùmí pátá lórí ayé subhanallah ẹ wo ìṣesí yìí kódà níbi tó tún wá lédè bàbá nínú sàkọrírù bàbá rìpọ́ọ̀tì tí bàbá ṣe kí wọ́n tó kú láyé ní five five years ní ten ten years owó tí wọ́n bá gbà wọlé bí wọ́n ṣe ná lọ́dún márùn márùn bàbá ń kọ́ sílẹ̀ tí wọ́n ti wọ́n ń ṣe tíra lórí rẹ̀ nígbà tí bàbá ń kà bàbá ní àwọn tó fi orílẹ̀ sọ̀rọ̀ níyà wọ́n gbé olùkọ́ méjì dìde fáwọn nígbà báyìí nígbà tó tún di ọdún tó tún tẹ̀lé wọ́n tún gbé olùkọ́ méjì mí dìde ó tún tó tẹ̀lé wọ́n tún gbé olùkọ́ méjì mí dìde kí wọ́n máa lọ sí ẹ̀ka mọ́ríkàzì wọ́n ní kan jókòó níwò ìkan lọ sí ìlọrin ẹwu ẹ̀mí ìmoore ti ṣe kò fi hàn kódà kò tún wá mọ lórí ẹ̀ bàbá tún wá dúpẹ́ wípé nínú àwọn ikọ̀ tó tún fowó ránṣẹ́ sí wa orílẹ̀ sọ̀rọ̀ òdì ìyàbò kí wọn ẹ̀ẹ́rì ọlọ́run ṣàánú wa o ṣéhù habibu agége òun náà tún wá gbòó sọ̀rọ̀ díyà lásìkò tó ṣe yí pé àbúrò rẹ̀ wà mbẹ́ wọ́n ti sẹ́yẹn ní ìgbà tí dr ahmadu kakuri tí wọ́n bẹ̀ tó àbúrò sọ yí pé ọ̀rọ̀ yóò rújú o bọ̀dá mi ẹ ti gbowó sọ̀rọ̀ díyà ẹ ti gbẹnu dákẹ́ fẹ́m àwọn tá a jọ ti tẹ́ ẹ ti owó ti yóò jí ìkú ti wá ń bó sọ̀rọ̀ torí ṣéwà gẹ́gẹ́ kan ó ti sọ pé àgbọ̀dọ̀ lọ mọ́kà lọ kẹ́kọ̀ọ́ ibẹ̀ ni ìmọ̀sodo sí níbo ni mẹ́sì ti bẹ̀rẹ̀ ná mahabatul wa ibi tọ́lọ̀ wọn bá ti sọ kùránì kalẹ̀ sí tèlú mọ́kà níbo ni yunifásitì tó tóbi jù wà sáyé ayé ànẹ́bí sọ̀tọ́lá mọ́dínà ni sànẹ́bí rí àwọn ọ̀dọ́ pẹ̀lú àkídàtù sọ̀fíà àdìsọ́kà tó lálàáfíà ó sì rè wọ́n pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó yè kóró nínú àwọn ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lágbègbè adájọ́rùsìn ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n nìyẹn o wọ́n sọ sápò ara wọn ni àwa tá mùsùlùmí gidi ẹ dákun ẹ já di òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá mu dáadáa gbogbo àtàjọ olóṣèlú ẹ báyọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní orílẹ̀-èdè wa àti rí wípé tọ̀ ètò ìjọba ti ń lọ báyìí tó sì jẹ́ pé àwọn tí ń bẹ lókè pátápátá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí àtàwọn díẹ̀ díẹ̀ tí wọ́n yàtọ̀ ní àwọn ilé ìgbìmọ̀ asòfin àti àwọn tó ṣe pé wọ́n jẹ́ aṣojú asòfin ṣùgbọ́n ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti bá tún bá wa yí ètò ìjọba padà kó o ní ìjọba kan padà sí ìjọba kejì àwa ń sọ fún wa ẹ dákun gbogbo àwa tá à ń bẹ ní ètò ìjọba tí ń bẹ nílẹ̀ yìí ẹ gbìyànjú o kí ìfọ̀kànbalẹ̀ tá à ń ti ń rí bí ọdún mẹ́jọ ń kó tún máa lọ síwájú ni o ẹ má jọ jẹ́tẹ̀ ètò ti wá síwájú ọdún mẹ́jọ yẹn torí ètò wá síwájú ọdún mẹ́jọ a ah, ẹ̀rú báyàn àyà báyàn o bẹ́nìkan bẹ́ẹ̀ sẹ́nìkan ládùúgbò àdá ni wọ́n ń kó bọ̀ wá ẹ dákun àárọ̀ wa ẹ má jẹ́ káwọn èèyàn ó forúkọ yín máa ṣàwúrú gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ àsọmọgbè ẹ bá wọn sọ̀rọ̀ yìí pé wọ́n dìbò fún yín láti pé kẹ́ ẹ wọlé nítorí kí àlàáfíà ó lè wà nínú àwùjọ ni gbogbo ẹni yóò tó bá ti ti tẹ̀ sí òfin ìjọba ẹ lo òfin ilé lé wọn lórí náà ni kó ti tẹ̀ náà nìyẹn torí délé yìí ẹ jẹ́ apáyọ̀ ọlọ́wọ́n ba kápẹ́ àwọn àdéhùn tá a báwọn yẹn ṣe gbogbo ojúṣe wa sáwọn tá à ń darí ẹ dákun ẹ jẹ́ amúṣẹ dáadáa ẹ jẹ́ àrí pé ìfọ̀kànbalẹ̀ ń bẹ láwùjọ ẹ̀kọ́ tó yẹ kóró ẹ dákun ẹ jẹ́ amójútó gbogbo àwọn ojú ọ̀nà wa ẹ dákun ẹ bá a mójútó ìdájọ́ déédéé dọ́gbandọ́gba láwùjọ ẹ bá a mójútó bákan náà gbogbo àwọn ilé ìtọ́jú wa ilé ìtọ́jú hospitals wa ẹ dákun ẹ bá a mójútó ìbànújẹ́ ọmọ amúyàn tíyàn bá dé general hospital wọ́n ní lọ ra abẹ́rẹ́ wa ni ní Dubai wọ́n ní ọlọ́ra wa wọ́n ní ìjọba òfin kalẹ̀ nígbà tá a ti fi débẹ̀ a lè rí lè ka ni ìwòsàn ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ àti níbi tó ń kálukú wa tá a bá dé báyìí ọlọ́run ọba kọ́ sànú fẹ́mi àtẹnìkọ̀ kan wa bákan náà ká lọ mọ̀ pé àga tá a wà ń bẹ̀ àga bábà ni o àga bábà ni kò lè gbẹ kò lè pẹ́ lọ béèrè fún yín tó bá pẹ́ fún àtó síwájú yín ẹ̀yin náà ò ní débẹ̀ gbogbo ata àjọ̀dọ̀ lọ́kùnrin ọ̀dọ́ lóbìnrin ẹ jẹ́ àlọ́ mọ̀ pé ìfẹ́ ọ̀tọ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ni àwọn ìfẹ́kífẹ́ tá ń lò nínú àwùjọ yìí ọkùnrin kan ti róbìnrin kan yóò lóun fẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ máa pàdé lógiri wọ́n lọ máa pàdé nulẹ̀ wọ́n máa ṣe àwọn ìwà àbàjẹ́ ìfẹ́ tọ́ nínú ẹ̀sìn ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ni anabi sallallahu alayhi wa sallam ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní àfẹ́ rí nǹkan kan tó dáa tó wúlò fáwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ méjì tó dà gẹ́gẹ́ bí kó fẹ́ra wọn kó lọ ṣètò ogún ó ṣe fẹ́ra wọn gbogbo ẹni tí ẹ jóbi táwọn ọmọ wa bá ti tó àsìkò yìí ẹ dákun ẹ jẹ́ kó tètè mọ bí wọ́n lọ gbogbo wọn wá wọ́n ní ẹsẹ̀ ákídù ẹni introduction tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe introduction tí wọ́n lọ gbé náà gorí òkò jìnnàbí ẹ débẹ̀ tán ẹ̀sẹ̀ ẹbẹ̀ díẹ̀ náà bẹ lọ́rùn nínú àwọn májẹ̀mú táwọn olùmọ̀sọ òun náà ni pé ìfẹ́ tá ní sóbìnrin tóbìnrin ó ní tiwa ọ gbọ́dọ̀ pa kúrò níbi gbogbo tó ya sófin ẹ̀sìn ọlọ́run àmọ́ lọ pàdé kọ̀rọ̀ ọ̀yàpá sófin ẹ̀sìn ọlọ́run àmọ́ ọmọ ọlọ́mọ àmọ́ bá lọ́wọ́ ọ̀yàpá ẹ̀sìn ọlọ́run àmọ́ ọmọ ọ̀gì ọmọ ọlọ́mọ láàánú síra wa yóò jẹ́ sábàbí máa gbàgbé àti kírun tàbí tí ó wà mọ gbàyè lágbè láti máa ṣèrántí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá ẹlẹ́ẹ̀kẹta kéèyàn má lo èyí yòówù nínú àwọn ọ̀nà tó tẹ́ ọ̀nà ẹbọ láti fi fẹ́ obìnrin tàbí láti fi ọkùnrin eléyìí pọ̀ láwùjọ lónìí táwọn èèyàn ń ṣe káàkiri tẹ́kun wọn máa lọ báwọn adáhùn ṣe ẹ̀dàpọ̀ ọmọ yẹn mo ti láìkẹ́ bàbá ẹ bá ń tè mọ́lẹ̀ bàbá ẹ̀dàpọ̀ ẹ bá ń tè mọ́lẹ̀ èèwọ̀ ni àníṣọlọ́m ó ní dádájú ọkọ̀ àti pàró àtòògùn ìfẹ́ ànẹ́bí sọ̀sọ́làm ní ẹ̀bọ ni gbogbo atajẹ́rùsìn ọlọ́run èyí tí ń lọ nínú àwùjọ wa yẹ ká pàkíyèsí rẹ o láti bí oṣù kan sẹ́yìn òun náà ni fìtínà kan ti ń ṣẹlẹ̀ ní àwùjọ wa ní ìtàn bíbà yìí tó ṣe pé arábìnrin kan péjú àbí kí ni péjú àbí tọ ọmọ alẹ́ anísùlájà ìpìlẹ̀ rẹ̀ lẹ́bọ ni ṣùgbọ́n ọlọ́fẹ́ àwọn ará tẹ́ḿpù kò bímọ fún wọn ọkọ̀ wọn alẹ́ ọlọ́fẹ́ wọn nídìí òsì ọkọ̀ náà tó ti fẹ́ dà ọ̀mùtí páyáwó ni ó ti ó ti ń fagbó rẹ̀ ti jẹ́jẹ́ rẹ̀ obì máa méjì fún kò lẹ́ni yẹn lọ́wọ́ á dálé mo tún sí ìtàn bíbáyì. lẹ́nu bí ọjọ́ mélòó sẹ́yìn ọkàn pé ẹni tí ń bẹ wájú rẹ̀ ni brọ́dà wa kan tí ń bẹ níwájú rẹ̀ déédéé ó ní kíkẹ́ níjọ́ tí bàbá rẹ̀ kú sọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní wà ń bẹ́ẹ̀ tí wọ́n fi sí sọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ò sí bẹ́ẹ̀ o pàdé èdè pé mi ni màá bá wọn sí ègbè bàbá mi èsè mùsùlùmí bàbá rẹ̀ ti bínú bàbá rẹ̀ wá síwájú ṣọ́ọ̀bù rẹ̀ báyìí bàbá rẹ̀ ń bínú torí ẹ̀ nítorí fẹ́ sọ fún ìkó sẹ́ni o ọ lọ síbi orí bàbá rẹ ọ forí kalẹ̀ bí ọwọ́ afárá gbólẹ̀ ó sunkún bẹ̀ fún bàbá rẹ lẹ́yìn náà ó di àkàrà ó ti ọ bàbá rẹ ló tún ti dẹ́yìn rẹ subhanallah ìwọ orí bàbá rẹ ló ti dẹ́yìn rẹ ọlẹ́yìn ìjọ kejì báyìí ló bú ọ̀tá ní sọ wọ́nra wọ́nra wọ́nra wọ́nra wọ́nra wọ́nra lẹ́yìn ìgbà yẹn ó di tó ti báwọn yàn wọ́n dẹni tó ti kún wọn lọ́ọ́ bá àlìjẹ̀nu sí lára ní wèrè ẹ̀ńtàlìjẹ̀nu kó sí lára tó kọlu ẹ ti dàrú ona ni ní o ò síyè meji kankan nínú irú ṣe fi yẹn O di táwọn èèyàn tí wọ́n ń lọ ń bá ra omi Nwa nra ra ẹyin naira nígbà ya wọ́n tún ra àbẹ́là tu naira ń subhanallah e tó wá bá yẹn nu jẹ́ púpọ̀ gbogbo àtàjẹ́ je musulmi mùsùlùmí musulmi wá lọ síbẹ̀ lọ́sàn losa rọmọdọ́ wọ́n sì ń jẹ ẹyin inna lillahi wa inna ilayhi raji'un ni ọjà àwẹ̀ fún ọlọ́run ọba ọjà àwẹ̀ fún ara rẹ̀ àwẹ̀ tó ẹ̀kọ́ gbà fọlọ́run ọwọ́ ajá nítorí ọ̀rọ̀ ẹ̀dá kan torí ìṣesí ẹ̀dá kan tí wéèrè ti wà lára ẹ̀ sálìjà ló ń dàlá mu èmi ọmọ bó tàn ṣe fẹ́ ṣera rẹ o mi ìmọ̀ bó ṣe fẹ́ ṣera rẹ wọ́n nígbà míì yóò tún wá sọ pé ìwọ tó ọba gbàwẹ̀ dákun o mọ́ mo ti sọ gbogbo obìnrin tí bá lọ́bẹ̀ kò ní sọ́lá kò ní sọ́lá kò sí ní sọ́lá fún pẹ̀lú ògbọ́n náà ọkùnrin náà tó náà bá ń lọ bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí kò ní sọ́lá kò ní sọ́lá kò sì ní sọ́lá fún pẹ̀lú òkú ọlọ́run ọba ìdíjọlá tó o bá fẹ́ lọ lọ pẹ̀lú tàṣúbì náà rẹ̀ bó o ṣe ń ta sọ́ọ̀bọ̀lẹ̀ yẹn jẹ́ ká sọ rẹ̀ fi ṣe sòtò rẹ̀ fi ṣe sọ́ọ̀kì dáadáa tó ti báyìí ní ìsìnkú òsì wọ mínì rẹ̀ tó o bá ń lọ bẹ̀ kọ́mọ̀ sápẹ̀rẹ̀ ẹ̀sìn kọ́mọ̀ sí jáì débi pé ibi tó lédè àwọn aráalé anísùlájà ni oríire tiwa lọ́jáde yìí

ṣé ha tí wọ́n pè tó ń bẹ apáta ọlọ́mọ yẹn ń lọ sí àgélú òun náà wá tó ní dúdú ni ọ́ òun gangan ni subhanallah báyìí pé ọ̀rọ̀ wọn ti jọra wọn torí pé ọmọ rẹ̀ náà ní tẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ lòun náà ti ń gba tẹ́tẹ́lẹ̀ tó náà ti ṣe ọ̀padà wá ní kọ́gà náà ṣe o dúdú kí Eh, ọgbà òkúta yẹn ni wọ́n lọ sódò ọgbà òkúta ó ru ẹrù àlùsì kan báyìí ọwọ́ awọsọ funfun wọ́n daṣọ funfun bu ẹrù yẹn ọwọ́ àfi nẹ́ẹ̀tì sójú bíi kéèyàn jẹ́ obìnrin tó bojú wọ́n gbé yèyé o yèyé o yèyé o ànàlọ. ẹ dákun torí ìtọ́lọ́hún ẹ worú ìṣesí báyìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ máa ń tẹ̀ ń ṣe o ẹ máa ń tẹ̀ ń ṣe àwa tún tún sọ gbogbo mùsùlùmí yòówù táwa bá mọ̀ tó bá dúró tẹ̀ tó bẹ́ẹ̀ lọ síbẹ̀ ṣe pé mùsùlùmí ọmọ jalè pẹ̀lú òkú ọlọ́run ọba tí ọlá rẹ̀ kájú lọ. àbí ọlọ́run ọba kọ́lọ́run ọba kọ́ba kọ́sàánú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa kí là ń wá lọ sókótó tí ò sí lẹ́sẹ̀ tòkòtò wa náà ọlọ́run ọba ọba àlàyé tí ò ní kú láéláé ọba tẹ́ ẹ dojúkọ pẹ̀lú ìjọsìn yín sẹ́kò tó pè ní sẹ́kò tó dúró tì ní ẹjọ́ dúró tọ́lọ́run ọba ọlọ́run ọba kọ́wọ́ lágbára tó gó rẹ̀ kọ́lá nǹkan sànú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan gbogbo àwọn ọlọ́rọ̀ ẹja náà wa sójú kànáà oore gbogbo ọlọ́kọláya ojúṣe wa ìwọ wa ẹ̀dá pẹ̀lú ẹja pé fúnra wa ká mọ́ wa gbà gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run ànẹ́bí sallallahu alaihi wasallam ó lẹ́ni yóò tọ́ bá gba oṣù Ramadan tó pé tó wá gba mẹ́fà nínú oṣù Ṣàwálì tá a wà nù rẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tó fòdìdí ọdún tó fi gba ààwẹ̀ gbogbo adá jẹ́rùsìn Ọlọ́run ẹ dákun torí tọlọ́run afẹ́kẹ́ ẹ ti sùúrù o gbogbo wa ẹ wò bá a ṣe pọ̀ tó yìí tá sọ pé kò sólówó nínú wa ni tá sọ pé kò sí ọlọ́rọ̀ nínú wa ni tá sọ pé kò sẹ́ni tó ọba ìlẹ́kẹ́ ọlákẹ́nu wa ni ó kálukú wa mọ̀mọ́ bá a ṣe ń ṣẹlẹ̀ wa àmọ̀mọ́ bá a ṣe ń ṣe ibi iṣẹ́ wa àmọ̀bọ́ ń wa ṣe ń náwó sí àwọn nǹkan mi kódà ẹlòmíì ìnáwó falẹ̀ ẹ̀wòjọ́ tá a ti ń pariwo nípa ọ̀rọ̀ mùsọ́lá wa wípé ó wù wá pẹ̀lú òkú ọlọ́run ká ní ààyè tí ó jẹ́ ààyè àdáni bọ́lọ̀ nǹkan bá wọn san àwọn tí wọ́n nílé ẹ̀kọ́ ìkọ́ bá wọn san lẹ́sàn olóore. àwa náà fẹ́ ní mùsọ́lá tó jẹ́ ti àdáni ti wá àti ń dààmú títí ààrẹ ni tí ó mú wa o. a tún wá ń sọ fún wa báyìí pé bọ́lọ̀ wọn bá sọ wo ẹ má lọ lérò pé sáárà tẹ bá ṣe owó kan tẹ bá náà torí sọlọ́run ẹ má lérò pé yóò di owó yín kú o wàláhì yóò máa pọ̀ sí wàláhì yóò máa pọ̀ sí ni ọ̀rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam lè yẹn gbogbo àwa yòówù tó bá jẹ́ pé a bá nípa káṣe dáadáa yẹn ẹ dákun ẹ bá wá ṣe sábà àbá nípa rẹ̀ ẹgbẹ́ sẹ́tì gbọ́ tẹ ẹ bá fẹ́ rí àwọn èèyàn nípa ọ̀rọ̀ ń sọ yìí tẹ ẹ bá rèmi tí mò ń sọ̀rọ̀ ní masjidu nawal ní atẹ́yìn bíbá yìí déédé ni bẹ́ẹ̀ bá rí àfáwọn àtẹlifàtà Abu ní ọlọ́kọ̀ ọyọ̀ déédé ni bẹ́ẹ̀ bá rí àwọn ìmáàmù wa náà ní ọlọ́kọ̀ ọyọ̀ déédé ni. a nígbàgbọ́ pé pẹ̀lú ògùn ọlọ́run dáadáa ọ̀sẹ̀lẹ̀ ẹ wá lọ ọmọ pẹ́ni yòówù tó bá kọ́kọ́ ti alápáǹtẹ̀tẹ̀ tó gbé tó ní wá pé ọlọ́run o èmi ò ní ju five hundred thousand yìí lọ o lè dá sí gbogbo ẹni tí bá tún dá sí ni ẹlòmíì ah, five hundred thousand owó tóun fi ṣòwò tó bẹ̀ àá bó lẹ́wọ̀n lẹ́wọ̀n bọ́lọ̀ ṣe pé fún ọ náà níwọ̀n náà ó ṣe náà ọlọ́run yóò bo gbogbo aláti rí àbí Allah subhanahu wa ta'ala kó rọrùn àti rọra rẹ̀ fún wa ọjọ́ jíjẹ lónìí ẹ dákun ẹ ẹ ajaja o ọjọ́ mímu lónìí ẹ amúmukúmu àìmútọ̀ àti gbọ́dọ̀ tí ẹ nínú àpẹẹrẹ bọ́lọ̀ gba ìjọsìn òun náà ni kó dún ní máa àwọn ẹsẹ olóore ètò ṣe kó ń ṣe lọ tí tí òbí dọjọ́ ọkú rẹ̀ ọlọ́run ọba là ń bẹ̀ o orílẹ̀-èdè nàìjíríà Eh, islam àti gbogbo mùsùlùmí ọlọ́dàkùnbá ni gbé wọn níyì ẹbọ àti gbogbo ti jẹ́ lẹ́bọ̀ ọlọ́dàkùnbá ni rẹ̀ wọ́n lẹ̀ ọlọ́dàkùn à ń bẹ̀ ìdùnnú ìrọ̀rùn rọra orí tọ́pọ̀ dákun ṣe fẹ́mi àtẹnìkọ̀ kan wa rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk